Lizzy kò sí ẹni tí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí tó ń lọ bí ṣe ń ẹ̀rẹ̀gbẹ́ ṣe lẹ́nu tó wọ́n gbá ojú ẹ̀ gbá imú ẹ̀ wọ́n yaṣọ ọmọ lọ́rùn Lizzy lọ sí mọ́ṣáláṣí méje kó lọ ṣètọrẹ àánú ọba tí ò jẹ́ kó o bá twenty twenty four lọ ọba tó ò jẹ́ kó o kúkú ẹ̀sìn ní twenty twenty four Lizzy lọ ṣètọrẹ àánú ní mọ́ṣáláṣí ńláńlá méje lọ ṣètọrẹ àánú bẹ̀ dákun torí ọlọ́run yá mi nítorí pé èkó la máa pé hó tán bá gbọ́ báyìí wọ́n á yọ gidá níní ah! mọ́ṣáláṣí méje ṣọ́ọ̀ṣì méje èkó èkó tó máa ti ń yọ stúdù stúdù náà máa ń yọ báyìí lẹ́kọ̀ọ́ tó bá gbọ́ hó báyìí ṣé bí ẹbí ọ̀rẹ́ mi kan ti ṣẹlẹ̀ lójú wa wọn ò tiẹ̀ tí ì pé délẹ̀ báyìí tó fa stúdù yọ báyìí wọ́n fọmọ ní gbà wọ́n máa yẹn ò tiẹ̀ tí ì jẹ́ kán sọ pé bọ̀bọ́ yẹn jí nǹkan nígbà tó ṣe yẹn kàn sọ pé àbọ̀dá ṣé ó ó lè ó kí ló gbọ́ bá ó gbé ni ó gbé sùdù yẹn straight ni ọ̀rẹ́ mi sọ pé ẹ tẹ̀dẹ̀ máa ní sùúrù ẹ tí ì gbọ́kọ̀tọ̀ pọ̀ sí ó ní o lè ní ó fẹ́ tí ó bá ṣe olè bèbí yẹn ò lè sábẹ́ ká wá dúpẹ́ bọ́n ṣe pọ̀ tó ká wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́yinjú àánú ọba mi ọba àrà kábíyèsí elédùnmarè ọba tó jẹ́ kó tó bá ń sọ pé bẹ́ẹ̀ ni máa lọ kò sẹ́ni tó lè dá dúró ẹ wo lédì yẹn hmm. ẹ wo lédì yẹn ó wá dìde ah! ó ná lọ́n lò ó wá sọ pé alájà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ alájà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ mo wo fídíò yẹn lẹ́ẹ̀kan ó ṣe alájà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wọnú ilé ẹ wọnú ilé ẹ wọnú ilé lédì tó wọ brown yẹn tó gbójú ẹ̀ síta bá ń sẹ́pà alájà ẹ wọnú ilé mi ò fẹ́ anybody rí báyìí mọ́ ẹ má máa lọ tí lédì yẹn bá jẹ́ pé yìí kà á ah subhanallah subhanallah tí lẹ́dí yẹn bá jẹ́ pé ìkà tó yàn lájẹ́ ẹ bọ́ta o ẹ bọ́ta ẹ má jẹ́ kan bà ṣọ́ọ̀bù mi jẹ́ o tó ti sí bọ́ síta kí la máa máa sọ yẹn yàn kí la máa sọ táwọn yẹn ń pariwo táwọn yẹn ń pariwo pé kí ni àwọn máa ṣe kinní yẹn fún ni àwọn máa ṣe gbá fún ni tó bá lọ ṣe kinní yẹn fún ọ̀tá ẹ̀ ẹ̀ Lizzie ìṣẹ̀dá ò ní gbàbọ̀dè akọ̀kẹ́ ìṣẹ̀dá ò ní gbàbọ̀dè lédì tó mú ẹ dání yẹn má jẹ́ kó wà lára àwọn tó máa arrest mo ríṣẹ́ tó ṣe ó dìde báyìí ni ó ní alájẹ dìde alájẹ dìde alájẹ dìde ẹ wọlé èèyàn mélòó ló ń sọ pé kálájà dìde kán dìde irú ẹ̀rì èèyàn mélòó ló máa sọ fún yàn pé wọ́n sọ pé ẹ ó dáńsìn for example inú ṣọ́ọ̀bù mi ṣebí wọ́n ti wá ná fèkà láti fún mi rí mi báyìí àbí mi ti wá sọ́lọ̀ láì rí bẹ́ẹ̀ dẹ̀ lèmi tẹ́ ń dúró dé yìí ṣé ẹ̀rẹ́ rù ni. ah ehe go and check lọ gbàwọn báàgì ẹrù tí mo ṣe ẹkọ wá kí n wo àwọn àdírẹ́sì wọn òjò má bínú. ah bẹ́ẹ̀ dẹ̀ ni èmi tẹ́ ń wò yìí no àwọn lálọ́mbà gìtá kọ ṣé kò sí kankan tó fẹ́ gbé síta ni bá ń gbẹ́rù ṣéèkì ni wàá fẹ́ gbẹ́rù ẹ̀ lọ sí korodu bẹ́ẹ̀ lèmi tẹ́ ń wò yìí o ó ti ṣẹlẹ̀ sí mi rí o ó jẹ́ pé mò ń ṣe owó ó ń padà mò ń ṣe owó ó ń padà àánú ni mo rí gbà kí lẹ fẹ́ kan sọ ṣé bó lórí burúkú ni wọ́n ṣé bí àwọn òkì ń sí níbi tó ti dá ibi tó ti bàjẹ́ náà máa ń rí ṣé bí láyé ìgbà yẹn nígbà táwa àti alájà lè ṣe àjọ ìtàyè jọ ń búra wa kí làjọ fi búra wa tán bú mi kí n bú ẹ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ìyá mi ṣé ń gbà tèmi àti ẹ̀ ti wá parí ìjà tí mo ti sún Lizzy tí mo ti rí i pé hard working woman ni tó yẹ pé ṣégbà ni màá dúró tó yẹ pé wọ́n tún wá pè mí mi kò fẹ́ gbé ẹni yẹn sí kinní ni ẹ ó dàn bí ẹni yẹn máa gbé tí mo tún lọ ṣe findings mi ní gbogbo èkó tí mo lọ ṣe findings mi lẹ́kọ̀ọ́ tí mo pè kó tó sọ pé kí ni irọ́ mà ni mò ń gbọ̀n ni mo ní pé irọ́ ó dàbí ayé ìgbà kan tán gbérọ́ kan wá tálàjà sí pé mi pé ah, àǹtí mi mi màmọ́ yín rí ẹgbà ó tọ́ ni ṣèbí mi wá sí online tí mo ní kò ní dáa fún gbogbo ẹ̀yin tẹ́ gbérọ́ wá ẹ mọ̀ bá ṣe máa ń gbérọ́ fáwọn bloggers ni tí warrior blog ó sọ pé ẹ̀yin ò fọ́ kò sí problem ṣó ti yé yín tó sọ pé ẹ̀yin o ẹ̀yin ẹ̀ mọ bó ṣe máa ń gbérọ́ burúkú wa nítẹ́lẹ̀ mi àtúndú àtúpè sórí voice note yín á tún wà láǹlá irọ́ ló ń pa o àbẹ́ ti gbàgbé sí ìnìyẹn ṣé ẹ rántí mọ́ tọ́ni Lizzy kọ́ ló bímọ ṣé ẹ ti gbàgbé ni tẹ́nìyẹn sọ pé sí àlọ́ kọ́ àní kinní kan ni tán gbé wá ṣé ẹ ti gbàgbé tí alájà Lizzy pè mí tó ní sister ẹgbà kẹyẹ fọ́tò ìwò ṣé ẹ ti wá pé mo èmi ò lè róòtọ́ lẹ̀ kí n má sọ ṣé ẹ ti wá pé gbà ni mo bọ́ sí online tí mo wá fi tí mo wá fi wọ̀n yín pé ẹ wo ẹni tán náà nǹkan lóbi mi ẹ wo ẹ wo lórí bẹ́ẹ̀dì ẹ wo bọ́ mọ́ ṣe ń jábọ̀ díẹ̀ ṣé ẹ ti gbàgbé tí mo fi pàlájà lè sí pé má bínú ìyá mi nǹkan tán gbé wá rèé o ó ní sísè wọn máa dá wọn lóhùn bó ṣe máa ń parọ́ nìyẹn. ṣó ti yé yín pé bó ṣe máa ń parọ́ nìyẹn irọ́ náà máa ń pa bẹ́ẹ̀ bá rí tẹ́ẹ̀ bá rí ẹ̀gbọ́n tó ń sọ pé ìyàwó bàbá ẹlẹ́ran tọkọ mi ń tẹran ní arabu yìí náà máa ń gbé kiri olórí burúkú ni wọ́n ẹ rántí pé wọ́n ṣe gbé irọ́ burúkú yìí wá nìyẹn irọ́ gbígbóná lè máa ń gbèdé ni wọ́n á tún máa fi àlùkùrán búra pé àní mo fọlọ́n búra fún yín ìyá àbàdàn èmi tó tọ̀ mo sọ fún yín àti gbà yẹn mi ò kò sẹ́ni tó máa ní mo gba information lọ́wọ́ mọ́ o ò lè gbé information ṣe tẹ̀ nígbà tí mo lọ sí mẹ́kà tí mo ti dé yìí mi ò gba information lórí burúkú mi ìgbà information lórí burúkú lọ́wọ́ anybody mọ́ mi ò bá yàn parọ́ mọ́ yàn mọ́ láyé mi mo ti sọ níwájú kábà ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ tí mo jẹ́ tí spirit of kábà gbé mi ṣubú bóyá máa kà tí mo jẹ́ gbogbo owó gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ mi kí n tó bọ́ síta ẹ má wọlé mo ti búlọ́ọ̀kì ẹni tí mo sọ fún gbogbo àwọn èèyàn yes ma amen ma tí mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi òun ni mo ṣe wá padà wá bẹ gbogbo everybody tinútinú o lè lọ mẹ́kà kó lọ máa parọ́ wàá jẹ̀yà wàá sọnù twenty times òyà kọ́ ẹ onírẹ́ni ṣe é láàánú tó o bá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ẹ lọ bèèrè láwọn tó lọ mẹ́kà gbogbo ẹni tó bá ti pààyàn èyí tó bá lọ sí mẹ́kà á kà ń bẹ̀ tó bá lóun ní ká wàá kú síbẹ̀ wọ́n á tẹ̀ ẹ́ mọ́lẹ̀ pa wọ́n á tẹ̀ ẹ́ pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín fún àmì mo wá síta tí mo wá bẹ̀bẹ̀ àtìgbà yẹn ni mo ti sọ pé mo ò ní bá anybody di pàǹpà àbí kí n ṣàbòsí àbí kí n parọ́ kán ní kí n parọ́ kọ́rọ̀ lè no i will not do that never again in my life never ni màá bá yàn parọ́ àbí màá gbéṣẹ́ lórí bíbú kan dé fún mi pé eh, information mi ò lè gbà á lọ sọ lórí pílàfọ́ọ̀mù ẹ̀ fúnra ara ẹ̀ ni mi ò ṣàbòsí ẹ̀dá kankan mọ́ nílé ayé mi tí màá fi tẹ́rí gbaṣọ mi ò dẹ̀ bá anybody di pé ókè o ẹ. Eh, Tosin Bello yes pípa Tosin Bello bọ́tà ẹ̀yin ò mọ reason tó fi tó fi gbé jáde ẹ̀ ó yẹ kí ẹ mọ bí fracas wọn ṣe ń rò ó wọ́n wò pé bó la ti lè mú ìyá àbàdàn yan fanda fanda lẹ́kọ̀ọ́ jẹ́ ká lọ ju fídíò alájà lè sísí gbòòrò kó bá wa fọlọ́pàá gbé e kó bá wa tì í mọ́lé kó ṣáṣí court mo dẹ̀ ti sọ fún wọn lẹ́yìn náà mo ní ẹ̀ẹ̀mejì làkọ̀kẹ́ ti mú ìwé lẹ́tà kóòtù wa ṣùgbọ́n ó pè mí ó ní ìyá àbàdàn ẹni tí mo fẹ́ràn nìyí sísítà mi lẹ jẹ́ ti ṣẹ̀mí rí ṣùgbọ́n yẹn ti kọjá mo fẹ́ gbé yín lọ kóòtù ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbójú ńbẹ̀ ẹ jẹ́ kí n gbójú ńbẹ̀ mo ti gbójú ẹ ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ṣẹ́yìn ò rí pé wọ́n tún ń pè mí lẹ́jọ́ mẹ́ta ah Lizzy ti ń bú ẹ mo ní ẹjọ́ bú mi ṣe bí sísítà mi ni òun ló lẹ́tọ̀ọ́ láti bú mi ẹjọ́ bú mi kò kàn yín ẹjọ́ bú mi kí náà ń wá yẹn yín ń wá ni mo sọ fún yín yẹn o Mm. tó hmm. ti yín tó ń wá èmi òkúkú ní dárúkọ anybody wọn yín tó ń wá ni mo sọ fún yín yẹn ajẹ́ kí lisi bá arrest wèrè ṣe bó ń raṣọ tà ló ṣe ń lẹ́nu ṣe bó ń ṣe kinní kan ni fúlàní wọn nìyẹn wọn rí ibi tí nǹkan rẹ ti ń dùn rè ìgbà tíyàn kan máa wò ṣùṣùṣùṣù tó máa ní gbogbo owó tó pa lọ níbi lágbájá ó máa fi ṣẹjọ́ kú ni ṣẹ́yìn ò tí mọ̀ pé níyàn lérèrè èèyàn ẹ ìrètí olúwa ṣé ẹ ti mọ̀ pé ẹnìyẹn kan tó bá ti rí ẹni tó tẹ́niyẹn tó sọ lójú òní pé kí lágbájá kan ìgbẹ́pẹ́ kándù kan kó gbé láyà àbàdàn lọ sí kóòtù láì dárúkọ yàn ṣẹ́yìn ò ti mọ̀ pé tẹ́ni yìí gan hmm. olúṣọlá yusuf wọn náà sọ bẹ́ẹ̀ sísítà mi ṣẹ́yìn ò ti mọ̀ pé ẹnìyẹn gan tó bá ní ṣáàtì ẹlòmíì gan tí ìyá àbàdàn ṣáà máa fi lọ ẹ̀wọ̀n á gbé jáde torí pé mi mọ bí tíṣàtì mi tó ti kan ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ wọ́n parọ́ mọ́yàn wọ́n dì fèmù kárátà yàn ní pọ́pílìkì wọ́n wá ń fídíò ẹni yẹn ẹni yẹn tó bá yẹ pé ń tó yẹ pé kínní ni ṣé ẹni yẹn ni máa sunkún pé ẹjọ́ ẹjọ́ ẹ ṣe gbà ẹ̀bẹ̀ sí ẹ wá ń twist ẹ ẹ wá mú fọ́tò mi ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ló máa mú yín yín ò lè ní kí n bá kárí ń bá làjà lè zìjà she will continue to be my my sister for life a lè má sún mọ́ra ká close but kò síbi tí mo ti rí tí mi kì í yẹ sí kò sígbà tá a pàdé tí mi ń fún láṣọ àpọ́nlé ta ìpàdé ń dùn ni mo jó mọ̀ i said it to her three times i said i love you i love ẹ mọ reason tí mo fi love ẹ let me tell you something ṣe rí ẹ̀dá tó bá ń já lamba torí ìyá tèmi ó ń ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ báyìí ni ìyá mi ò já kó gbàrè ìyá mi ò bá tọmọ ọlọ́mọ jẹ́ rí i love you my darling sister ìyá mi ò bá tọmọ ọlọ́mọ jẹ́ rí tó bá ní pé èèyàn ń ṣe iṣẹ́ ẹ ti máa rí nínú ààrẹ nínú tèmi náà ẹni tí ìyá ẹ bá jẹ́ ọ́zúlà ó máa tẹ́ ọ̀ lára ọmọ àwọn tí ìyá wọn máa ń dórí ọkùnrin mọ́ pangolo hi baby good afternoon darling how are you welcome how are you how was school today làtìlàtì ẹ̀lẹ́ ẹni tí ìyá ẹ̀ bá jẹ́ ozula inú ẹ̀jẹ̀ ara ọmọ yẹn lẹ ti máa rí i tó bá bímọ mẹ́wàá méjì àti mẹ́ta náà àmọ́ máa mú akíkanjú yẹn energetic yẹn máa wà fún un bẹ́ẹ̀ ni mo sọ fún yín bí Lizzy ṣe ń ṣe tó ṣe ń já kákàkiri tó máa lọ ṣiṣẹ́ lè mọ̀ sí mi ṣe ń ṣe tó dẹ̀ ń kó àwọn ọmọ ẹ̀ kiri nìyẹn ẹ dẹ̀ máa rí nínú ìwà mi pé bẹ́ẹ̀mi náà ṣe mú ṣe lè mú ṣe lè tán ní gbogbo wo ni mo ti ṣe tán ẹ rí nínú ìwà mi. àwọn obìnrin kan wà àwọn ìyá àwọn kan wà máa ń fòbò náà lẹ́ni okó dídóná ń dó gbogbo oríṣiríṣi okó ló ti wọnú òbò wọn. bẹ́ẹ̀ ni ọmọ ọkọ ni Lizzy Anjorin bẹ́ẹ̀ ni okó dídó ti ba ayé òbò wọn jẹ́ débi pé gbogbo àlùbáríkà tó yẹ káwọn gan rà fọmọ àwọn tó ń dóńjọ́ kìnìún àná wọ́n ti fá gbogbo àlùbáríkà yẹn lọ bẹ́ẹ̀ ni Lizzy ni mí tọkàntọkàn bẹ́ẹ̀ ni gbogbo àlùbáríkà ara àwọn ìyá wọn ibi táwọn ìyá wọn ti ń dóko kiri wọn ti fa làwọn ọmọ wọn wá wà empty barren empty handed nǹkan tó máa wá ń tì mí lójú ni pé bí wọn ṣe kí ń ní tìjú tó bá tiẹ̀ bi àwọn ọmọ wọn níjọ́ níjọ́ iwájú pé iṣẹ́ wo nìyá rẹ̀ ń ṣe what is your mommy profession àbí professor dẹ̀ ni àbí profession ẹ jọ̀ọ́ kí náà máa fi fún àwọn ẹgbẹ́ wọn lésì torí pé ìdókùdó tí àwọn ìyá àwọn míì ti dó tán ti bayé jẹ́ wọ́n dó ajá kódà wọ́n dó ẹni.